الحمد لله رب العالمين الحمد لله الذي جعلنا مسلمين مطيعين الله ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له القاهر في كتابه أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر أشهد أن لا وأشهد أن محمدا عبده ورسوله يقال في حديث مراد بن حسين ليس منا من تطهر أن تطير أو تطير به أو تسهل أو تكهل له أو سهر أو سهر له ومن كان كاهلا ومن أتى كاهلا فصدقه بما يقول فقد كفر بما أنزل على محمد صلى الله عليه وسلم صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن سلك مسلكه إلى يوم الدين أما بعد adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba wá. ọba tó tó ọpẹ́ gbà Ọpẹ ni fún ọlọ́run ọba ọba tó ṣe wá ní mùsùlùmí ó tún wá ṣe wá ní ọ̀kan nínú àwọn tí ń tẹ̀lé ọlọ́run àti àlẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam àsọni ọlọ́run ọba nínú ìjọsìn kò sórogún fún ọlọ́run bá tó sọ fún wa pé mo pẹ́ ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ má tẹ̀lé ìlànà ṣẹ̀tọ́n ẹni yóò tó bá tẹ̀lé ìlànà ṣẹ̀tọ́n ṣẹ̀tọ́n náà máa pa láṣẹ kó wù àbẹ̀jẹ́ yóò sì máa pa láṣẹ ohun tọ́kàn kọ́ ẹjẹ́ ìgbà nàbí ọmọ Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ní ṣe ẹni yóò tó bá jẹ́ pé nígbà tí ẹyẹ bá fò sọ́tún iná ẹ̀mí sọ pé ọ̀lẹ́ fóun tẹ́yẹ bá fò sósì yóò sọ pọ́ ní ọ̀dà tàbí ẹnìkan tí ẹ̀ bá wò ó wá sọ fún pé ọ̀lẹ́ da ní ọ̀dà òṣìṣẹ́ ọlọ́ba ló kékeré sára

tí wọ́n tí wọ́n fi rán ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìjà àti ìjọ lọ́ba ànábì náà wọ́n lọ́ba ara lé àwọn sábẹ́ rẹ̀ àti gbogbo àwọn tó bá ti ṣe ẹ̀kọ́ ti tí ó fi di ọjọ́ lẹ́yìn àwọn tá a jẹ́ sọ ọlọ́run ìpẹ́ ọlọ́run bá bá ti ọwọ́ wà ẹjẹ́ onye ló jẹ́ kí èmi àti ẹ̀yin ajọ sórí ilé ayé àtijọ́ gbìdàlùkì yáàbà bákẹ́lẹ̀ ìjìjá lọ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀nà àwọn mùsùlùmí tó ṣe pé bí idẹ́ bí idẹ́ iná ni wọ́n fi ń lo ìṣẹ̀mí ayé bí mọmọjọ́ ọ̀la mọmọjọ́ ọ̀la ni wọ́n fi ń lo ìgbà tó ìjẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn náà ṣe ń àrínú wọn lónìí tó ṣe pé ó ti gbé nǹkan mi ìgbé tó gbé mi yìí àjẹ̀jẹ̀mí ní bẹ nínú tó gbé mi kò ó lálàáfíà àti sinú bó ti tọ́ àti bó ti yẹ bẹ́ẹ̀ àwọn ẹlòmíì lónìí tó ti pé ọ̀rọ̀ ọba gángan iná ni ló gbé kalẹ̀ fún láti ṣe ọba fẹ́ẹ̀ ọwọ́ ní ọ̀rọ̀ ọlọ́wọ́ báyìí ìpé kó gbé orí rẹ̀ ní máa wẹ̀ lé lórí bẹ́ẹ̀ lọ́rí àwọn ẹlòmí tó fi pé àwọn ọ̀rọ̀ ọlọ́run àwọn nǹkan ẹ̀dọ̀tí iná ni wọ́n ní kó máa fi kọ ohun tí ò ṣe é fẹnu sọ ni ẹlòmíì wọn lè ní ọtọ wá ìtọ rẹ ilé wọn ò fi fọ ẹjú tí wọn bá hàn ẹlòmíì ń bẹ lónìí wọn lè ní ẹ̀jẹ̀ oṣù rẹ òun ni kọlọ mú wá òun làwọn fi ẹjú fún tó ṣe pé yóò gbé ló fi sínú oúnjẹ fọpọ rẹ tàbí ẹni tó bá fẹ́ jẹ ó ní kẹsọ àwọn ẹlòmíì ń bẹ lónìí tó ṣe pé wọn wọn gbé kalẹ̀

Allahu Samad ya tẹ̀lé Qul huwa Allahu ahad yọ́ wá tẹ̀lé wọ́n ṣe àlùkùránì láti ìbẹ̀rẹ̀ láti ìparí rẹ̀ wá sí ìbẹ̀rẹ̀ wọ́n tàbíké ihe àlùkùránì wọ́n ní gbélẹ̀ ni o fi ọmọ mímbẹ lónìí pé pé wọn táwọn fi wọn gbogbo àwọn ìlòmí ń bẹ lónìí ẹgbẹ́ ohun tí wọ́n pé fáwọn òun ní àdí pé kò tí ẹ̀gbọ́dọ̀ kí wọn rárá ìjọ bẹ́ ṣe kí wọn àdìṣẹ̀lú tí ń lò títí ni wọ́n jọ fìjà pẹ́ẹ́ta tàbí wọ́n sì péyà àwọn mí ń bẹ lónìí wọ́n lè kọ́ máa pẹ́rẹ́ lóṣooṣù eléyìí kó sọ́dọ̀ àwọn tó gbọ́lọ̀ bá jogún ọ̀rọ̀ fún àwọn tó jáwọn àfáà àbáwọn alúfáà ó sì gbé fún ọ ẹrin oṣooṣù tàbẹ́rin oṣù mẹ́rin mẹ́rin tàbẹ́rin oṣù mẹ́fà mẹ́fà tàbẹ́rin ọdọọdún ó lè ní págbò ní ọmọ apá ó lè ní màálù ní ọmọ apá màálù dúdú tàbí màálù pupa òun náà ni ọmọ àbìsàgbára àwọn ìlúmí sí mẹ́ tó yẹ pé nípa tí wọ́n bá pa ó níṣẹ́ ìtọ́nù kẹ́ tí wọ́n pa fún kí ẹ̀ta òyìn ní ọjẹ́ tèése torí àwọn èèyàn gẹ́gẹ́ wọ́n torí ẹ̀ pa kò ti pé torí àlùjẹ lókè tó gbéṣẹ́ rẹ̀ lé wọn lọ́wọ́ ipò mà sí bẹ́ẹ̀ àwọn mí bẹ torí àwọn tí bẹ nù ilé wọn torí ẹ̀ bóyá látara tí ewu ńlá kan wọn gbọ́dọ̀ má pa fún lọ́dọọdún tàbí lóṣooṣù tàbí lọ́sẹ̀ ọ̀sẹ̀ ọwọ́ ó ti níràwọ̀ tọ́bá músà ìràwọ̀ yìí gbogbo ọgbà yóò tí ó bá ṣe yọ lókè sẹ́mà iná ilé ó forí balẹ̀ fọ́ráwọ̀ náà láì jẹ́ kó forí balẹ̀ fọ́lọ̀ ara wọn mi tó fẹ́ pẹ́ sí wọn ìwọ́n gbé sí wọn gbá òun náà ní pé sáàrí pé ọba mẹ́ta tàbí lẹ́ẹ̀kan mẹ́fà àbílẹ̀ ẹ̀sẹ̀ lọ́dún ẹlòmí ò lè má jẹ́ yáńtì ẹ̀ ó fi pé ọmọ ní òfìṣẹ́ ó gba àwọn ìlànà yìí lẹ́nà amadi ṣàìtàn fásitì nìbò nínú àwọn tẹ́ èṣù ní tíṣẹ̀tọ́ ti gbé sọ́wọ́ àwọn èèyàn tó sì jẹ́ páwọn èèyàn ń wò pé bóyá àwọn ti da lágbára tí wọ́n mọ̀ pé ṣàìtàn lọ àwọn jẹ ṣàìtàn ó sọ wọ́n délé rí ibú ayé àfàìmọ̀ tí wọ́n bá ibá bẹ̀ kú kí wọ́n má dò lórí ikú jọmìdà ìdáàmà àwọn tàjẹ́ òsì ọlọ́wọ́ bá ilé ìlọ́wọ́ àṣíyé wa nípa pé ọmọ ìdé ènìyàn wọ́n ń wá ìrẹ̀ lọ́wọ́ lọ sọ́dọ̀ àwọn àlùjẹ̀nú ṣùgbọ́n kàkà tí àwọn àlùjẹ̀nú tí wọ́n rẹ̀ wọ́n lọ́wọ́ ìrẹ̀ lọ́wọ́ tí epo wọ́n ń ṣe fún wọn làbújábí mọ́kọ́ ọbẹ̀ wọ́n fi nǹkan ẹ̀mí ìrọ́pò pé ká tó rí ọ lọ́wọ́ àwàlẹ́ ọ̀gbà ìtẹ̀tẹ̀ lọ́wọ́ rẹ̀ àrínú wọn ọmọ tuntun jòjòló iná ìtì ẹ̀ lọ́dọọdún àrínú wọn lónìí agbóyún ni wọ́n ní wá tó bí ṣe bẹ́ẹ̀ ìwọ̀n tó torí ẹ̀ tí wọ́n fi fi jà pẹ́ ta àti àtàjẹ́ ìdíwálè tó ti pé ẹ̀ ní rí ẹni kẹta nínú àwọn tó jẹ́ alúfá láwùjọ táwà yìí táwọn lẹ́ ń pèrè àwọn láàfá ẹ̀ ní rí wọn tó ti pé kí wọ́n máa lo ìṣẹ̀mí ayé tọrọrùn rárá ìṣẹ̀mí ayé burúkú ni wọ́n máa lò irú wọn ìyàwó wọn ní gbádùn wọn irú wọn àwọn ọmọ wọn ní gbádùn wọn ó jà fún rẹ̀ ní ara rẹ̀ jẹ́ fún rẹ̀ òun kì ò ní gbádùn ara rẹ̀ ìlọ́fà ìrọ ẹni bẹ́ẹ̀ lágbára àti dẹ́sù fúnra rẹ̀ bá tí máa ń sùn tí ò ní sí wàhálà kẹta àfikún sùn pẹ̀lú pé jira kó tó di pé sùn ẹwà rí kó tó sùn ó lè ní tí ó gbé ní ẹ̀rí kó tó sùn ó lè tí ó fi para

tí ó pera rẹ̀ lálágbára kọ̀mọ̀ pé ihun tó ti sagbára ọ̀lẹ́jọ́ làwọn tọ́hun fàtọ́ nígbò wà ní mọ̀tòlò ọlọ́run bá ní pé ohun táwọn èèyàn wà rẹ̀ lọ́wọ́ lọ́dọ́ rẹ̀ àtẹ́ntí wà rẹ̀ lọ́wọ́ ọ̀lẹ́jọ́ làwọn méjèèjì ó dà látara bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn táwí àwọn àlùjẹ̀ní tí wọ́n ń lò wọ́n á máa ti àwọn ọmọ wọn ní kódà mo ò ní jẹ́ kí ìgbáyé gbádùn ọwọ́ aláàrin wọn rárá bó ti ọmọ ìgbésí ayé tí òbí máa ń gbé ẹ̀lọ́mọ rẹ̀ wọn ní jẹ́ kó rí gbé ìgbésí ayé tọ́kọ máa ń gbé pẹ̀lú ìyàwó rẹ̀ ní jẹ́ kó rí gbé wọ́n máa dà á wọ́n máa rẹ̀ débi kó wùdọ́ wa rí pé ha wa kú mo sì rí kó yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà lórí wọ́n sì láwọn tẹ̀lé ayé táwọn ọjọ́ sí máa pẹ̀rẹ̀ àwọn ní mùsùlùmí ìwọ̀lẹ̀ ìṣú bí mùsùlùmí àwọn táwíyè ṣe mùsùlùmí o kódà ọlọ́wọ́ bá fèsì nípa wọn pé wọ̀mọ̀nà àárọ̀dọ̀ àndékiri fàílẹ̀wò làwọn màá ń ìtọ́ ẹ má tẹ̀lé àwọn ìgbésẹ̀ ìṣù ẹ gbọ́dọ̀ tẹ̀lé o ọmọ yẹ tẹ́lẹ̀ kò tó wá sí ṣe ìtọ́ ẹni yóò tọ́ bá tẹ̀lé ìgbésẹ̀ tó sùn dà kalẹ̀ báyìí náà yà mọ́rù bèèrè fà ṣá ìwà ni mo ń kà ṣe ìtọ́ kò sí dáadáa kẹ́tẹ́ yóò rí lọ́dọ̀ rẹ̀ bí kò sí pé aburú yóò máa pààyàn láti ìwà àbàjẹ́ àti ìwà tọ́tẹ̀ pọ̀ ni o ìrú àwọn ẹni báyìí kàkàkọ́ wá tẹ̀lé ìrẹ́ tí ọlọ́run tí ó tẹ̀lé ìrẹ́ níbẹ̀ fàyínà láwọn ọmọ ìṣẹ̀ sàǹdọ́ǹkà ìgbésí ayé burúkú iná ìlérò wọn máa gbé àwọn àtàjẹ́ òṣìṣẹ́ ọlọ́run gbogbo wọn tó jẹ́ mùsùlùmí tó bá fẹ́ bọ́ lọ́wọ́ ṣẹ̀tọ́n àtàwọn àrọ́mọdọ́mọ rẹ̀ àwọn olùmọ̀ wọ́n kìlọ̀ àwọn kẹtẹ fún wa tàgbọ́dọ̀ mójútó alákọ̀ọ́kọ́ ló kẹta olùmọ́kọ̀ tí wọ́n kìlọ̀ fún wa هنالك أن تكون منتقدا عقيدة السلف الصالح رضوان الله عليهم na gbọ́dọ̀ jẹ́ nìkan tó ń fẹ́ àdìsọ́kẹ́ èyàn gbọ́dọ̀ lálàáfíà àdìsọ́kẹ́ àwọn sàábí ànábì sallallahu alaihi wasallam nípa ẹ̀sìn yìí torí wọn òun náà àdìsọ́kẹ́ tó lálàáfíà tó mọ́ kẹgá tó funfun báláwú tí ò lẹ́jà bá kàn nínú àdìsọ́kẹ́ yẹn gbọ́dọ̀ dáa lágbọ́n yìí níbẹ̀ lọ́pọ̀lọpọ̀ Yorùbá ti ṣubú lọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ṣe pé hadith wà láhàbàjì ọ̀pọ̀lọpọ̀ Yorùbá lónìí ló jẹ́ pé bí bá ti ní ọlálàáfíà ọlálàáfíà dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí gan aṣubú ń bẹ̀ kátẹ̀ tó wá fẹ́ntì ètì ẹ̀tì mùsùlùmí a sì ní bùkátà yóò bá sí kápọ̀ ọlọ́wọ́ ọba ń bẹ̀. ìgbọ́lọ̀ ọba ọba nìkan sílé ìfọ̀ bá fọ́ra. wípé kò tó lè fi ìnira kẹ̀yàn ilá bí ìpínlẹ̀ àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run. ọba iná yóò fi wáyé kò tó lè dáfi nǹkan èèyàn. bá ní dé lọ́lá àfi àdébáyì kú oríire ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ eré esi awa àwọn mùsùlùmí wò lónìí ó kó bá ọ̀pọ̀lọpọ̀ àkídà wa ọ̀wá jẹ́ àmọ̀ pé ọlọ́wọ́ ọba ọba àlejò ọlá tiẹ̀ ń ṣe ohun gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ tàbí tiẹ̀ lọ́ba ẹ máa wá gbọ́ tẹ́lómi ọmọ sọ pé èèyàn àbìdí yẹn yẹn àwọn èèyàn tó sẹ́ kódà tún máa wá kó ti ah, ọba gẹ́ ní pé ká èèyàn lẹ́ẹ̀mẹ́ kátó bẹ̀rù ọlọ́run ọba lẹ́ẹ̀kan kátó bẹ̀rù òun lẹ́ẹ̀kan a'udhu billahi a'udhu billahi minash shaitanir rajim àwọn ọ̀rọ̀ burúkú èyí tí máa ń jáde lẹ́nu Yorùbá ah, sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn eléré ohun táwọn náà dálẹ̀ lónìí bẹ̀rẹ̀ látorí àwọn ògúnde tó wọ́n dálẹ̀ nínú ìsìláàmù fún wa nínú ìtẹ̀mí ayé wa wá Yorùbá ṣe kékeré gbogbo àwọn ẹni yìí ajílẹ̀ yẹn la fẹ́ sọ ni àwọn wọ́n dálẹ̀ lè ṣe kékeré látọ́ àwọn ọ̀dọ́ tẹ̀ ń bẹ láyé ní ìtẹ̀ àwọn abìjà àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn fájẹ̀ yìí wọ́n ba àdìsọ́kẹ́ àwa Yorùbá jẹ́ púpọ̀ wọn ò kí ni agbára Ọlọ́run ọba gan ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ni wọ́n gbé pọ́pọ́ pín sí wa nínú ọpọlọ láàrín òpópó ṣe rínú tó sì jẹ́ pé kò rí bẹ́ẹ̀ rárá bó ti wù ní ọmọ lẹ́nu wọn láti máa gbọ́ pé àjẹ́ funfun àjẹ́ pupa àti àjẹ́ dúdú gbogbo eléyìí àdìsọ́kẹ̀ burúkú ni tí ọ̀nà láàfin àrádá bó ti wù ní ọmọ ilé tẹ́lẹ̀ kọ̀ọ̀kan ẹran wá ti wá ilé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìjẹ́wọ̀ rí àjẹsẹ̀ líle yín bí ọ̀sán jẹ́ kẹ́kẹ́ ọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn sì máa dérò bẹ́ẹ̀ bàjẹ́ wà ọlọ́ọ̀lọ́mọ ọ̀rọ̀ yìí bó ti wọnú ọpọlọ wa tó sì dùn bẹ́ẹ̀ ẹ máa gbọ́ tí wọ́n máa ní oṣó lẹ́nìkan àjẹ́ lẹ́nìkan emèrè lẹ́nìkan nínú tó tún wá burú púpọ̀ jù ní fáwọn mí wọ́n ń lónìí àwọn náà máa ń sọ bẹ́ẹ̀ lẹ́nu wọ́n ní pé ah, ọmọ wọn a máa sọ bẹ́ẹ̀ táwa ti máa kọ̀ rẹ̀ tí wọ́n pé rárá o rárá o ọmọ ìbèrè bò kí ní jẹ́ bẹ́ẹ̀ kí ní jẹ́ ọmọ ìbèrè ẹ̀bá lálùjẹ̀ ló kó sí la kẹsàn-án lálùjẹ̀ ló kó sí la ẹ̀bá lálùjẹ̀ ló ń gbẹ́wọ̀ ìlú àwọ̀ rẹ̀ fi sábúrú kẹ́ ní ìlú àwọ̀ rẹ̀ fi sábúrú ọmọ oníjẹ́ ọmọ ìbèrè sí ń tọ́jọ́ nínú ìsìlámù ti wáyé tó fi jẹ́ pé nínú tí ẹ̀kọ́kọ́ ń béèrè lọ́wọ́ wa òun náà ní káàdì sọ́kẹ́ wọn lálàáfíà bí àdìsọ́kẹ́ àwọn sàádé ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ẹjẹ́ mo wá lápẹẹrẹ fún wa afáwà alì ó náà bí tọ́ọ̀lẹ́ ọmọ lọ pọn mi lódò ni bó ti kíkà àlùjẹ̀nú ní ìrìn tóun ẹ̀fẹ́ mú mi ibi táyé alì ti fẹ́ pọn mi iná ẹ̀ ni àlùjẹ̀nú náà ló ti fẹ́ mú mi alì pọn mi tán ó wò pé fún wọn wá bó wọn ṣe gbérù àlùjẹ̀nú ọba jẹ́ ọkọjá ah! wọ́n sì mẹ́ẹ̀kẹ́ báyìí ni alì

tí bá sọ àmọ̀ parí jẹ́ lóní ọba tún jẹ ọba jẹ sí ọ̀sí alájú báyìí lọ mo sì bí èèyàn ẹgbẹ́ mi ni ìmọ̀ rí bẹ́ẹ̀ eléyìí ni àdìsọ́tẹ̀ àwọn àwọn tó jáwọn mùsùlùmí yàtọ̀ sí ìwọ lónìí tó ṣe pé ẹnìkan lè kẹ̀ máa dún màhónú màhónú tí ó máa dún hun láṣẹ tó máa bẹ̀rù àti jíjọ lóru láṣẹ yóò sì dẹ́rù bọ́ ilé tó epo ti ń pa fàájì bẹ́ẹ̀ lọ́wọ́ àárọ̀ lọ́wọ́ ọ̀sẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ ọwá alẹ́ àti jáde lọ́ọ̀tọ́ ọwá ní ọlá burúkú burúkú ọ̀gàdédé rí bẹ́ẹ̀ nígbà tábí ẹni ọ̀la láàfíà ẹni ọba ọlọ́run gbogbo ẹni ọmọ abẹ̀rù ẹ̀ òjì gbogbo ẹni ọba ọlọ́run ọba gbogbo láti máa nínú fẹ́ já mójútó à ń

ìṣègbò èyí tí àlẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam tó júwe wa fún bíbẹ̀ ẹ̀kọ́ èkì olówó kẹjá ọjẹ́ wọ́n wá fẹ́ mú owó rẹ̀ jáde yóò ti jẹni tó gbádùn lọ́wọ́ ọ̀nà lọ́wọ́ ọ̀tá tó jẹ́ mùsùlùmí ni kò ṣe bẹ́ẹ̀ tí pèsè bí bá ṣe bẹ́ẹ̀ fọ́ ó ṣeé ṣe òun lè pọ̀fọ̀ tí ó fi lé ìkẹyẹ̀ bọ́ ọ̀la. ẹlẹ́ẹ̀kẹta òun náà ní pé táwa fẹ́ àwọn àwọn wákàtí márààrún wákà máa sọ dáadáa pàápàá jùlọ fèdè jàmáà tàmàtí jàmáà agbára tó jagbára lọ ní lọ́wọ́ èèyàn bí èṣù èṣù bí èèyàn tó bá mójú tó wákàtí márààrún rẹ̀ dáadáa ó borí gbogbo àwọn ọ̀tá àwọn tó yẹ pé wọ́n jẹ́ pé wọ́n mọ́ lọ́wọ́ bá rárá bó ti lè ọmọ bákan náà òun náà ní pé gbogbo àwọn àtà èyí tó wá látọ̀dọ̀ àdébíà Muhammad sallallahu alaihi wasallam ka nìkan tí bá máa ṣe ó dá èèyàn kí ẹ wá ṣe ìtẹ́ka lẹ́yìn bàtà bá wákàtí àrùn àwọn tí wọ́n ní a máa ṣe kámójútó dáadáa kámójútó dáadáa yàtọ̀ sí àwọn eré pátá débálẹ̀ Yorùbá tó pé àwọn bàbá wa táwọn ọmọ fí tí wọ́n a máa wí láwípọ̀ ọ̀sáwípọ̀ nínú àbúdáhùn tá a máa ṣe lẹ́yìn ẹ̀rọ wa ọ máa wí tí ẹ káfàjọ wí ohun tí wọ́n fẹ́ jáwé pẹ̀lú pàṣẹ fúláì mẹ́ta nínú ẹgbà wà ní ẹlẹ́ ìṣẹ́ta fúláì mẹ́wàá ẹ̀lọ́mọdé sẹ́lẹ̀m fàmíkà sẹ́lẹ̀m fi tó fi lọ́wọ́ parí tábójútó bákan náà ká máa wá sọ lọ́dọ̀ ọlọ́wọ́ bá kó lọ́dọ̀ ṣàìtọ́ ní gbogbo ọgbà ká sì máa ka àwọn kúlúwọ̀ lọ́ọ̀ kúlúwọ̀ olùgbàgbé náà lẹ́yìn òun wa lẹ́yọkọ̀ọ̀kan ayatollah hussein lẹ́yọkọ̀ọ̀kan lẹ́yìn gbogbo wákàtí márààrún yàtọ̀ sí báwọn ṣe wò ó pé bóyá lẹ́yìn àṣùbà mẹ́ta mẹ́ta lẹ́yìn mọ́gúbì mẹ́ta mẹ́ta lára o ẹyọ kọ̀ọ̀kan ló sì gbogbo ẹ̀ àwọn àdúrà tá a máa ń ṣe lẹ́yìn àṣùbà àti nírọ̀lẹ́ òun ló wá fún mẹ́ta mẹ́ta kàmójútó bákan náà afẹ́ wọlé àdúrà tẹ́ ká ṣe bákan náà kàmójútó àlùwàlá káṣí máa kékeré yàmù lẹ́yìn bàbá ti lágbára mọ́ ọlọ́ọ̀bọ̀ balẹ̀kẹ́ ọlá yóò fún wa ní agbára tó ju agbára lọ ṣẹ̀tọ́n ọmọ ya wa ọ̀fẹ́ náà wọn fáwa a tẹ̀rọ wọn níjẹjọ ọ̀rọ̀ wọn látòmù wákọ́ lè jẹ́ dánilẹ́kọ̀ọ́ fún wa ọ̀kẹ́ náà ṣẹlẹ̀ dé kó ṣẹlẹ̀ nígbà tí wọ́n ń karújà fọ́kẹ́ náà ọmọ ìyá wọ́n ẹni jọ lónìí arákùnrin bá mi ìmọ̀ bàbá mi fọwọ́ a àfáwà wà ìdí tààrí sọ káwọn sọ pé wà mọ́ yóò dèrè kí ló túnmọ̀ wálìjẹ̀ ń lọ fọwọ́ bà kí ló fi mọ̀ lọ́gbẹ́gbẹ́ sí gbogbo fẹ́lẹ̀ láàmà ti rẹ̀ mọ́ wálìjẹ̀ náà lù jẹun ṣùgbọ́n arákùnrin sọ pé ìdá tẹ́mi ọkùtù bàtà di jùmọ̀ tí bàbá òun bá ń gbọ́ kútù bà jùmọ̀ gẹ́gẹ́ bí bá a ti ń sọ lónìí ìwọ́ wà fi ní mọ́sídìd tó yóò máa pàjọ ní títí tí ó tó bá òtún tí ó fi parí yóò máa dún níbi tó pàjọ rẹ̀ yóò ti máa dún yóò ti máa dún ọ̀pẹ̀ sí ìrọ̀mọ́ yóò sọ pé òun fi sọ̀rẹ́ kódà bí bá ń kí ìrùgbẹ́ gbà mí a máa dún ọ̀lẹ́lẹ́ tó lè snail ní kúlẹ̀ monday ìmọ̀ ń dún gan alẹ́ monday yẹn lè àwọn ń pè lálẹ́ sunday lọ́dọ̀ tí wọ́n ń bí ṣùgbọ́n òun gẹ́gẹ́ lálẹ́ monday wọ̀lá yẹ́dá àhàdà yẹ́dá kò lálẹ́ ilé gbogbo fà ọ̀wá ní jẹ́ kẹ́lẹ̀kẹ́ tó wá wọlé bóhun nínú yàrá wọ̀lá hasbaz àwùjẹ́lẹ̀ kódà pé mọ́ ìyàwó rẹ̀ kò ní jọ wọlé wá báyìí ni wàhídì bá ní sọ pé wàdà tó máa ho anẹwọ̀sán láti sọ́tún náà ti tọ́ ì báyìí ni èmi àtàwọn mẹ́ta náà àwọn ọ̀rẹ́ mi abátẹ̀lé ọmọ yìí abátẹ̀lé ọ̀jáde dáadé kàdọ́jú lè mọ̀rí ìlú jáde pàtì dámìlẹ̀ kọ̀ wá hùn àpèlè ìyà báyìí ni a ti rí bàbá rẹ̀ yìí èyí tí ó láàárẹ̀ ṣe yìí arinlẹ́ni tó jókòó ṣùgbọ́n jókòó wa umuruhu hawalai khamsata wa arba'un ama iye eje afa wa idi ba so pé ṣe ń wò 45 years ìyẹn bàbá ya ọmọ yìí fasaitu masmuk Ọlọ́hun gbé kí ló re báyìí ni bàbá yìí pé mahmud mahmud pé kí ọ lára lára ọ̀la aṣọ́rọ̀ bá ń nà máa ń tì méjà ó ní òun ní fílì sí pé bí pálípálí tẹ̀ ló bẹ pẹ̀lú òun ó ti wà nítorí ìdò à ń tò kìí jà á ìjẹ́ ó sì wọ́ ọ̀fẹ́ jẹ́ jáde àbí ọ̀rẹ́ náà oníbẹ̀rẹ̀ ni mo fẹ́ jẹ́ jáde o ìnà ha àti àrọ́sìnà egyptian tó wípé nímìlá gan-an ìnìmìlá gan-an wà káàdà wà

àwọn àyà tó rú kí àyẹn ká súnmọ́ wọn àfà ọyẹ ká sọ pé àyà báyìí àyà báyìí àyà báyìí àyà báyìí ṣùgbọ́n ohun tá a sábà máa ń sọ ní pé gbogbo kùránì pátá láti bẹ̀rẹ̀ dópin àyà tó rú kí àyẹn tí ìbá bẹ̀rẹ̀ nípa àwọn àfà àwọn bá ti gbìyànjú pé eléyìí ní máa ń bá àwọn Yẹ̀wúdí wí eléyìí ní máa ń bá àwọn Nẹ̀sọ́rọ́ wí eléyìí àwọn abọ́nẹ́ eléyìí bá wí nínú àwọn àyà tó jẹ́ pé nígbà tí wọ́n bá fẹ́ kà súrà yóò lè lápá pẹ̀lú rẹ̀ yóò lè lápá pẹ̀lú ẹ̀ lójú tí wọ́n ṣègbè ní kọ́ bá fáwọn súrà yẹn tán. bákan náà ó ní pé báyìí lẹ́nu èyí tí wàá jẹ́ nìkan tó yẹ pé ọba ọba òun parí kí àfún ṣùgbọ́n síwájú kó tó parí èyí tá àdàlù jẹ́sà ara ibẹ̀ sí gbọ́n ara ibẹ̀ sí gbọ́n fàárọ̀tù anẹ́lìjì níyà pẹ̀lú àdọ̀rọ̀ tọ̀ bàbá yìí sá pé níbẹ̀ mo ti wá ń kí àlùjẹ́ ní ìtura ń tòsí ó jù máa ń sọ pé bísí lóògbọ́ ọlọ́run ọba ọ̀nẹ́sọ̀kọ̀ sóòtù mọ̀ wáyọ̀ báyìí ni ohun yẹn ti change ọwọ́ sọ pé àánẹ́jì ní ìyá ni mí oúnjẹ mọ́sùmọ́ bàbá yìí lóhun bèèrè pé ló kọ rẹ̀ kọ́ọ́lá sàtẹ̀ǹkòrún ó tàbí isman yusufi ó sọ ọkọ rẹ̀ níjọ́ náà tí mo sọ yìí tàbí ọlọ́run bí pé kí láti rẹ àsákàjájì ọjà tẹ́kọ̀ sọ̀rọ̀ ojú mùsùlùmá ṣé mùsùlùmí ni ó ní pàọlẹ́sìlá onírara ojú nẹsọ̀rọ̀ níyá tí ọmọ lẹ́yìn pọ́ọ̀lù ni ó ní pàọlẹ́sìlá onírara ojú tààfìrọ́ tẹ́kẹ̀fẹ̀ rírí pàọlẹ́sìlá ẹni láàárín fúnadíà ẹni ọmọ ẹ̀ṣẹ̀kẹ̀ káńtẹ́ ni orí bọ́lá ọba ti jẹ́ oyè wa náà pé ó ná tọrọ ìkọ̀kìdẹ̀dà àwọn Awọn àwọn náà sọ bẹ́ẹ̀ pé ọ̀tọ̀ọ̀tọ̀ làwa náà onírẹ̀rẹ̀ làwa náà jẹ́ lẹ́yìn ọmọ ìdé ni ẹ̀gbẹ́ jẹ́ pé ẹ̀sìn onírẹ̀rẹ̀ lẹ́ ń sìn bẹ́ẹ̀ náà làwa náà ti jẹ́ pé onírẹ̀rẹ̀ iná lẹ̀ ti táwa náà ṣe ó jì àfáwà ìbáàlì sọ pé àyẹ̀lẹ́sọ̀ skùnì ń gbé pàwọ́lá omi ni mí àlẹ́dì àyíṣù fílímà àwọn àlìkẹ́ tó pé inú omi wọ́n máa ń gbé wà ní àyíṣù fìlìbáàrí àmà inú omi pupa òkun pupa ni mò ń gbé inú òkun pupa mò ń gbé kúltù wàlùmọ́dẹ́dà kọ́sàtì fi mahmoud ilé tó tó wà ara mahmoud ọ̀la àǹtọ́pì mọ́mínú ọ̀fẹ́ jẹ́ ní àlẹ́ o kúltù mọ́dà fààlà kí ló ti fọ́ fẹ́ jẹ́ níyà kí ló dé tó jẹ́ jẹ́ níyà tààlà kọ̀rí ìbùnà bínàlì jìn ọ̀dìmọ́sàrọ̀ jìlán àmọ̀sátàkù mahmoud ó ní pé ẹnìkẹ́ nínú àwọn tó súnmọ́ wá náà wà lùjẹ̀nú òun ló ti jẹ́ pé ó ti wà lára arákùnrin kan báyìí ni mahmoud ṣe wá gbá arákùnrin yẹn mú ṣùgbọ́n gbà tó gbá mú ọ̀dọ̀rọ̀bà mahmud jẹ́ nìkan tó gba arákùnrin yẹn mú wọn mọ̀ pálùjẹ̀ ló ń bẹ lára arákùnrin yẹn ó wá lù ú ó lù ú débi kó ṣe ń sùn ta ṣùgbọ́n mahmud aláìmọ̀kan lòun láyé àrífò kéfàyà sínú nẹ́fṣà rúbínà máa ṣàwẹ̀lẹ̀ jẹ́ mahmud ọmọ bó wọn ti bọ́ lọ́wọ́ àwọn àlùjẹ̀nú bẹ́ẹ̀ ọmọ bí ó ti bọ́ lọ́wọ́ àwọn àlùjẹ̀nú lọ́nà ẹ̀wọ́ àlùjẹ̀nú bẹ̀rẹ̀ pé nẹ́fṣà bí ó ti jẹ́ lọ́wọ́ àwọn alìjẹ̀nú ohun tí ẹ ti fi wádà gbogbo náà ni àwọn àyà nínú Kùránì àwọn àyà láti náà lò Kùránì èyí tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ní kàbàwí àti àwọn àtàà àdìwá àrídàmín àti àwọn ìrẹsì èyí tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó júwe wa fún tó ní kàbàtọ̀ inú rẹ̀ ni àwọn odò kẹ́límọ́ ti dáìta máa ti lè ṣàlìmọ̀ kọ́lápọ̀ ó ti ọlọ́run bá ní kàbàwí lẹ́ẹ̀mẹ́ta

wàídì bá sọ fún ọ̀sọ̀fẹ́ mọ́ọ̀dù mọ́ta wà ń tàmà àti gbóòrò ti wà pẹ̀lú ẹ̀ náà ọ̀dá ti ní àwárẹ́ ìṣeré iná sánà ọ̀nàwọ́kọ̀wà olóhun ti wà lára ẹ̀ ní sí yóò ti wọ 20 years sẹ́yìn ó ti wọ 20 years ogún ọdún sẹ́yìn lòun ti wà pẹ̀lú ẹ̀ olùtúlá náà òun wá sọ fún báyìí pé alẹ́sàn àrídò àlẹ́ ikí amúran ìmọ̀ tó wà fífì ní èmi fẹ́ júwe kẹ́kẹ́ fún ọba yìí níṣẹ́ o nínú kan gbà fún mi tàbí kò sì má gbà á ń ti sọ àhíbá tó lè ti ya ìrẹ́ ní kó ń sẹ̀sà láàrin méjèèjì ọ̀sọ̀ bá pé bóòlù ọyọ sọ sọ̀nkẹ́ òun pààrọ̀ tó àléyà ní Islam bàbá yìí lóhun bá júwe Islam fún gbégbà Islam ọ̀la òtòròkú ni òfàkẹ́ ó ní fi mílẹ̀ jẹun ronú sí iná ohun tó ń wí jẹun ronú sí old tax bàbá yìí lóhun béèrè pé ìgbà wo ló fi ronú sàlásàtà yìí à fẹ́ ronú sí fòdìdí days pé sí ìgbà láàmà bí má bàbá yìí pé lẹ́ rárá o ń dáná àánú sí aka ipa tó náà bí ìhà àsìkò tá a lè fún ọ náà ní pé kó o lo ìṣẹ́jú mẹ́wàá fi ronú ọgbà láàrin kìrọ àti tì kò jẹ́ nípa nílẹ̀ ọba

ọ̀rọ̀ bí lèyí tó ń gbé wáyẹ àǹtí àtìlámtí fàyínàmá làtúnlẹ̀ di nẹ́sùsà kàmílẹ̀ náà wọ̀tẹ̀ fún sí bí jẹ́ ńlá tọ́gbẹ́gbẹ́ islam ọ̀là kò nínú náà ọ̀lára rẹ̀ kò nínú náà ó sì jèrè kọ wà pẹ̀lú kọ wà nìjẹ́ náà àlùjẹ́ muslim tọ́bá jẹ́bẹ̀ mo ti gbà síláàbò bàbá ìlóhun sọ pé idan tọ́bá wá jẹ́bẹ̀ pàmtíkì ibi ṣahada ọya ọwà pẹ̀pẹ́ ni mo ونطقت ha, وأعلنت بتوبتها وأعلنت توبتها báyìí ló ti pe ṣàhádà òkè ṣádádá shahada, ọ̀ṣádádá Muhammadu abúrúwọ̀ tóòrò ó ti jẹ́ nìkan tó yẹ pé ti ṣe lọ sẹ́yìn náà aburú ọ̀ṣómiyá ti nafsaha ọ̀sámọ̀ ti nafsaha Ibrahim ọwọ́ apẹ̀rẹ̀ rẹ̀ ní Ibrahim pínlẹ̀ wọn Ibrahim ní ìsàmọ́ ni a rí tàùbá tí tùbá yóò lè bá lálàáfíà dáadáa ancestline anis dunum yóò jákọ pọ́pọ̀ bí àbòsí tó ṣe ó ọ̀lẹ́ta yé dunum báyìí ni àrùjẹ̀ ṣe lè fi àbòsí wo máa ṣe ojú ojú díkí ìjẹ́sẹ̀dẹ̀ àtàdínkì dunumun jáde ò iná ni ó jẹ́ pé ọgbọ́kùn bí àbòsí ṣiṣẹ́ ọ̀rọ̀lẹ́tì láti àpòròjà lè ṣàbàbẹ̀ yìí ó ní ìní jáde o torí okùnfà méjì kan kò ní jẹ́ jáde lára rẹ̀ kí ló okùnfà méjì ọ̀hún náà látẹ̀sí gbọ́ ohun ìbò ó bá ń ṣẹ̀dí ìdá mo mo kódà mo nífẹ̀ẹ́ débi ńlá pẹ̀lú ìyàwó ẹ̀ ọjọ́ kan náà mo ní ọmọ ọjọ́ kẹpẹ́rẹ́ nínú ọ̀sẹ̀ ni mo ní kọ́ máa sùn pẹ̀lú mi wáyé láìlẹ́tọ́lù ismail òun náà sì òjò alẹ́ monday alẹ́ monday yìí nìkan ni máa ń sùn pẹ̀lú ẹ̀ tó máa á sùn fèrè sàrùjẹ́sì yìí bá fi ẹ̀lẹ́ àlàyé àlẹ́ àwọn ọjọ́ tó kù mẹ́sẹ̀ẹ́fà tó kù òun máa ń filẹ̀ fún ìyàwó ẹ̀ fàkóṣùlà wàhálì tẹ̀lẹ̀ àrínà láwọn òfin ìṣòro ti ìmọ̀ra mọ̀ wá sọ fún báyìí pé ìyẹn wàhálì tìbá sọ pé òun sọ

yóò rí mi láwòrán obìnrin tó rẹwà wọ̀nyí ṣùdíhù wọ̀nyí jìnnà náà sàrú ọ̀dẹ̀ sàdàmà nígbà tó bá fi dàárọ̀ yóò ríra rẹ̀ lẹ́yìn tó fi pé kò ti dàǹkì ara àmọ́ àná ṣùgbọ́n mi ò àtàlátìdàdù tàmàmà ní èmi máa ń gbádùn rẹ̀ gán lójú àláyẹ èmi ó gbádùn ẹ gán ibi tá a ti súnmọ́ra wa lè wò lójú àlá ní ti ń pàdé ẹ̀ wà á ṣe rúbi kú níṣẹ́ gbogbo gbádùn tó fi sí máa ń gbádùn pátá ilé ìdí máa ń gbádùn lára ó bàbá yìí lóhun sọ pé hádá wà sábàbọ̀lẹ̀ àwà ajẹ́bí sábàbí aláwọ̀kọ́ tó lò ní jáde ní àbí fámọ̀ tààní tí sábàbí ẹlẹ́ẹ̀kejì ọ̀sọ̀bá ìpé wọ̀ sábàbù tààní sábàbí ẹlẹ́ẹ̀kejì alẹ́lẹ́ kún tún mo tọ́ta wíjà tó ń lè málẹ́kẹ́ jáàmìlì báhìlẹ̀ ahmad mo jẹ́ nìkan tó yẹ pé mo ti ṣègbéyàwó lọ́dọ̀ ọba àlùjẹ̀ nínú òkú pupa ni mo ti ṣe ni mo ti ṣe mí tó ti gbé níyàwó tó mọ́tò ń fìyà ṣùgbọ́n ọba yìí ọba àrìjẹ̀nú ló òkun omi púpà yìí ó ti kú wàtàrọ́kàní ó ti fi mílẹ̀ wà máa záàrà lè malik máa àwòlẹ́ẹ̀dì ṣùgbọ́n yìí máa jẹ ọba nínú omi yìí ìbẹ̀ pẹ̀lú àwọn ọmọ mi ọmọ mi ní jẹ́ níìsì wà ó kó tó ètò ní mi ọ̀tàlú ni tí wọ́n bá mọ̀ o ní ṣùgbọ́n àmọ̀bọ̀yá rọ́ ní pa bó ti sọ gẹ́lẹ́ rẹ̀ o ṣùgbọ́n àmọ̀bọ̀yá rọ́ ní pa kúùtù àwọn aṣọ báyìí pé àmọ́ sábàbí ni àwọn ṣùgbọ́n sábàbí tó ní òfin ní bábá jáde yẹn bàbá àfi sábàbí ibú lélẹ̀ ìdí àndẹ̀wò láyò epo òun ò nífẹ̀ẹ́ rẹ̀ ìwọ́n ló nífẹ̀ẹ́ wọ̀ láyò rí ìdí ayẹsọ̀sọ̀ wọ́jẹ́kì òun ò sì fẹ́ sí ọ rárá wọ̀kọ̀dẹ̀kọ́ ìdálé àmì fàní kọ́dà ọdún sọ fún mi láìpẹ́ ìpé ilẹ̀ orí ìlú ìṣòro ọjẹ́kì onye ọkụ òun tó fẹ́ gẹ̀ẹ́ ni pé kọ jáde nínú ara òun a mọ̀ mi náà yẹ́ ti àwọn àdè ṣùgbọ́n tó bá ọ̀rẹ́ tó ń sọ fáwọn ọmọ rẹ̀ yìí ọ̀yọ́ ń kínú a ń ta àríbí ti ajimọ̀ká ni fi alimohin àbùjí náà nǹkan fáwọn ọmọ rẹ̀ fún wọn tàbí Indian Ocean ọ̀sánà ọbẹ̀ tàbí mi nínú àwọn omi lálálálálálálálá bí bẹ lágbàáyé ọmọ lọ gbé bẹ́ẹ̀ ọmọ àjọsùn ọlọ́run ọba níbẹ̀ ọ̀dá ìdàn akuruj onítọ́bá jẹ́bẹ̀ níwà jáde báyìí o àwọn bí ní sàdásàdà fáwọn fún mi nítorí mẹ́ta péré tó máa fá sọ̀rọ̀ jù báyìí ni arákùnrin ti jákú arákùnrin sáàjẹ̀mí ìbẹ̀rẹ̀ rẹ̀ ọba wó lulẹ̀ ọba jákú ní ìgbò ìbìyẹ́tẹ̀ nígbà tó jákú tán ọba tají padà wọ̀jádà sàmá àná báyìí lọkùnrin ti jókòó pẹ̀lú wa fàkọ́lọ̀ yẹ̀kọ́ wá ní ọjà àbínà àkọ̀dọ̀ kọ́mọ̀jáde ọyẹ jẹ́ àmà ló ti jáde báyìí ọ̀fọ́jì mo sọ fún ọba pé láà rárá tàbí àrọ́ àfi àìlẹ́yìn ó dàbí pé ní ojú rẹ̀ ti ń tẹ́ ilé òkú ti jáde tó mọ wà bá ti yẹ di alákàtúfẹ́ yìí wàhálà rọ̀kọ̀bàtẹ́ yìí mo wá gbé ọwọ́ mi gbé ọwọ́ mi kẹ̀lé léjìká mo gbé ọwọ́ mi kẹ̀lé lórúkú ọ̀tà àkáǹtù ànàhà làmùtà kùjì níbẹ̀ ni tí ó fura mọ̀ pé á ah, ọ̀jáde wà ní ẹ̀wọ̀n ọ mọ̀já rọ̀ ọdún àyílá ọ̀pẹ̀ tí kì náà sẹ́yìn ọ̀jáde fàmọ́tò àhàdà ìwà ní pàpọ̀rọ̀ àléyìn òkè wọn tá a jọ wá bẹ́ẹ̀ mo tún pa wọn láti ya tí bó ti ẹpa máa tẹ́tẹ́ sí wa ní ẹ́ ọ̀là sọ̀sọ̀ bá ìpé sọ dípù ní ìrẹwà ìdí bá rí gbà mí gbọ́ ọ̀nà òhìpùhù jíjẹ́n mo nífẹ̀ẹ́ rẹ̀ gan-an ní wà sọ́ọ̀tù ìṣirí ilẹ̀ sádà ó di twenty years ó wà pẹ̀lú rẹ̀ níwà jáde lọ́jọ́ kẹsọsọ báyìí ni bàbá sọ pé tó bá jẹ́ bẹ́ẹ̀ ọ̀dì ń sáà báyìí nẹ́nẹ́ áhìlẹ̀ wùdí mọ̀láyàna ó ti tẹ́lẹ̀ àríwá báyìí o a ń bọ̀ ṣeré tẹ́lẹ̀ ní o kò ṣeré mọ́ nísì bọ̀bá ya áhìlẹ̀ aṣọ àwọn tọ́gbò wọn ha nísì àwọn a fi fi inú kọ jáde tàbí kí n ṣe ba lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ọba wàá tó máa rẹ̀ kí àyà tó nílẹ̀ lóko àn pàtó àrékò ní wàá àyà náà lóko àn tí ó jọ tàbí kí o o ta ákúrúj ń jáde o báyìí ló ṣe wá jẹ́ pé lẹ́yìn ìṣẹ́jú méjì áùtàdáàtà tàbí ìṣẹ́jú mẹ́ta tó sí ìhùbí sáùtì máa zoon báyìí ló ṣe ké igbe táwọn igbe ìbànújẹ́ yá máa mú yá máa mú mọ̀ sọ̀rọ̀ ìjẹ̀dì báyìí ló ṣe jáde olùfàgbélé dárí wájá ọ̀pẹ́ni fọ́nà ọba ọ gẹ́gẹ́ bí ọba ìṣe ìwọ̀fà ó òun ní ti máa ń tọ́yàn sójú ọ̀nà tí máa jíkẹ́ yọ ọmọ ọ̀nà òdodo níparí ọ̀rọ̀ mi lórí eléyìí òun náà ni pé àwọn a jẹ́ mùsùlùmí agbára yóò sí níbi kankan jọ̀dọ̀ mùsùlùmí lọ a sì lè rí bò mí mùsùlùmí lọ ṣùgbọ́n tí pé yọ parú fún yẹn tábìjẹ̀ náà máa jáde ń ẹni fún wọn ń tí fún wọn fún ọgbọdọ

ó sì dúpẹ́ fọ́lọ́hun ọmọ àtàrà púpọ̀ ó forí balẹ̀ fọ́lọ́hun ẹni tó sì jẹ́ lára rẹ̀ náà òun ló dúpẹ́ fọ́lọ́hun ọba kó forí balẹ̀ fọ́lọ́hun bàbá sí bẹ́ẹ̀ oore ní yóò sì máa jẹ́ oore fáwọn mùsùlùmí lápapọ̀ àbẹ́lọ́hun gbogbo bí yóò ti nira bá ti ń ka mùsùlùmí ọlọ́dà kó náà kó الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أدى كفالهم àtẹ̀tẹ́tẹ̀ rẹ̀ fún àlẹ́bíwà Muhammad sallallahu alaihi wasallam tí a ti rẹ̀ kọlọ́bà ara ilẹ̀ àwọn sàábẹ̀ rẹ̀ àti ogun àmùsùn lápapọ̀ tí tó fi di ọjọ́ ẹ̀san tó tí fi parí gbogbo ọ̀rọ̀ mi tí bá parí gbogbo eléyìí lónìí ní ilẹ̀ ìdáhárá òun náà ni pé gbogbo nǹkan tá bẹ́ẹ̀ ti mọ̀ tí wọ́n máa ń pọ̀pọ̀ sí àwọn mùsùlùmí jìnà sí gbogbo ọ̀fẹ́ yóò báyìí yóò pẹ́ pé wọ́n fi pè lò ẹ̀lẹ́ ẹ̀dá tó aláàdé gbogbo ẹ̀ kájílẹ̀ sí látara pípọ̀fọ̀ àlùjẹ̀nú máa ń wọlé o bákanáà gbogbo àsokọ́ bóyá ń gbélé kan wọ́n so nǹkan mú ọ̀ọ̀dẹ̀ tọba wọlé tọba tí ń wọlé kó wo ìbèrí èlé rẹ tọba kó wọ́n so nǹkan mọ́bẹ̀ wà bó sì jàǹkẹ̀ yálà ẹnu ọ̀nà àbáwọlé ni tàbí ẹnu ọ̀nà ẹ̀tẹ̀yìnkùlé

ẹ má dọ́dọ̀ mi láàmìta ẹlòmí wà ń bẹ lónìí lóhun tó ń kọ sílé rẹ̀ nínú ọwá lóhun òrí láàrí ó sì ní láàrí ó lè rí láàrí ó ẹ̀yà lọ parẹ́ torí pé gbogbo dáadáa tábúrú lẹ́tìdí lánàtàlé dànù ìtumọ̀ ilé ni pé orí ń bọ̀ ọ́dẹ yí ẹ̀sọ̀ pé láàmì sàtà mọ́wọ́dẹ wa ọmọ abá tiẹ̀ lọ ìbùkún bọ̀ ọ́dẹ yí òun ti bá lẹ́nu ọ̀nà láàmì sàtà ìbùkún padà torí ilẹ̀kọ́ tún pẹ̀pẹ̀ láàrínṣà ìtumọ̀ láàrínṣà sálẹ̀ ni pé don't touch me ṣáàjì máa wà pẹ̀lú kí máa wà bí mo ṣe wà yìí àti dáadáa àtàbúrú láàrínṣà mádọ́dọ̀ mi ló fi jẹ́ pé gbogbo ẹni ọba pẹ̀lú iná sílé ẹ̀lọ́ yọ ọkọ̀ bẹ́ẹ̀ èsì lànà àwa mùsùlùmí ó ti wulẹ̀ ọmọ bẹ́ẹ̀ náà wá nínú ilé mi ẹlòmí ilé gbà inú yàrá mi ẹlòmí ilé gbà tí wọ́n so sókè gbogbo ẹni ọjà bákẹ́lẹ́ olè jẹ́ pé ṣọ́ọ̀pù ni wọ́n gbà wọ́n so wọn yìí mọ́nú ṣọ́ọ̀pù gbogbo ẹ̀ ní ọjà tó bá ti gbé fún orí pé kò rí mọ́nú ṣọ́ọ̀pù rẹ̀ tó bá ti rí mọ́bí ọmọ àtà ó fẹ́ máa gbowó òkúta ni ní gbogbo àwọn nǹkan yìí náà wá ní kó tó di pé wàá dáanú àwọn olùmọ̀ ní pé káṣí nǹkan méjì ọ̀fẹ́ nù nǹkan méjì ṣùgbọ́n nǹkan ọ̀fẹ́ dáa jù kẹ́ lọ ṣùgbọ́n bá sọ pé náà bá sì kejì náà gbèsè tó burú òun náà ní pé nínú ká jó níná tàbí ká sì tu kó tó di pa jó níná àárí mọ́lẹ̀ wọ́n ní àárí mọ́lẹ̀ tàbí ká jó níná àárí mọ́lẹ̀ ẹ̀rí pé ẹkọ́kọ́ jẹ́ ìdìtẹ̀ tí pé ẹkọ́kọ́ tù náà ẹ̀rí mọ́lẹ̀ ni ẹjọ́ nínà ni ẹkọ́kọ́ tù tí ń bẹ́ bẹ̀rẹ̀ torí pé ẹlòmí bẹ tẹ bá jọ báyẹn ní o sì fún torí pé wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n jẹ́ nìkan tó pé wọ́n sà sí wa wọ́n mú irun ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam àti kóòmù irun yìí wọ́n so papọ̀ mọ́ kóòmù yìí wọ́n gbé síbi wọ́n gbé tí wọ́n lọ jù sínú omi ìnira wá bá wa Muhammad sallallahu alaihi wasallam ìnira náà tí ọba o ti máa lérò ti sọ bí ti ṣẹlẹ̀ tó ń ṣe ọlọ́wọ̀n ọba nù ṣe wọ́n bá wọ́n pípẹ́ lọ́sẹ̀lẹ̀ ọwọ́ ajẹ́ nìkan tó ṣe pé nísàwọn ẹni tí ọlọ́run báyìí ló ṣe di pé sísò tó sùn àwọn màláìka méjì wá wá bà wọ́n wá ń bèèrè àwọn pé tàlẹ́ni tó sàfí àlẹ́bí wa Muhammad tàlẹ́ni tó sàkárá fún èyí ẹni kejì sọ pé à ibùdó nàbídì ló sàfí òun lọ sàfí ọ̀kẹ́ náà yẹ̀wò dí bọ́ọ̀ lọ́dún sàfí irun orí rẹ̀ àti pọ́ǹpù ló so papọ̀ ló si àwọn gbólóhùn sí lọ́nà ọ̀sán sínú omi báyìí níbẹ̀ ni ṣíṣe lọ ṣẹlẹ̀ yìí Ànábì wa Muhammad sallallahu alaihi àwọn màláíkà wọ́n jẹ́ nìkan tó yẹ wọ́n kọ́ Ànábì ní àwọn gbólóhùn àwọn gbólóhùn àwọn gbólóhùn sọ àwọn gbólóhùn náà ó ń sọlọ́n bá ní wọ́n pàṣẹ ó ń sọlọ́n bá pàṣẹ pé kí wọ́n lọ ní odò láyè wa wọ́n sì bá ń bẹ́ẹ̀ lóòótọ́ wọ́n ló ń sí ọlọ́run bá wá jẹ́ nìkan sí pé ó túnkí ní ẹ̀ ó sì dálẹ̀ sọ àdéhùn tí mo sọ ìsọ̀nù níbẹ̀rù sọ ìbùkọ́rí níbẹ̀rù sọ ìmùsùlùm tí wọ́n bá fi wá jẹ́ pé wọ́n bá sàtà níbi wa ni wọn ò lè sàsí o ṣùgbọ́n náà wo lè yẹn ó fi bọ́n bí àṣà sí òun náà ni pé èèyàn máa ṣe àṣàrò dáadáa ṣùgbọ́n tó ni o kò síbi tó bá lọ fàdákà lọ yà bá ọdá jù lọ fàdákà lọ tún bá ń bẹ góòdì ní bẹ lọ́wọ́ wa à ń bẹ lọ́wọ́ Ọlọ́run yá mọ́ ní góòdì ká sì mọ́ lò Ọlọ́run jẹ́ wúlò fún wa gbogbo àwọn tó pé Ọlọ́run bọba lẹ́gbẹ́ ọlá ń fi àdẹ́wò kẹfà agbádẹ́wò kó lórí wọn gbogbo àwọn tàdẹ́wò ń kàn ọlọ́dọ́gba agbádẹ́wò kó lórí wọn ẹlòmí àdẹ́wò pọ̀rọ̀ ọmọ bí ní bá jogún ọmọ fún wọn ẹlòmí àdẹ́wò àlálàáfíà ní bá jogún àlàáfíà fún wọn ẹlòmí àṣẹ́wò àìdúnú ọkàn ní báwa tòrún nípa tòwọ́n nínú báwa tòwọ́n nínú gbogbo ẹ̀ tí bá ń banújẹ́ pátá báwa jogún dùnú fẹ́nu kọ̀ọ̀kan wa gbogbo àwọn tẹ́ ipá wá jẹ́ mùsùlùmí tó jẹ́ òkú ọ̀run tó jẹ́ mùsùlùmí bá àtàkó ìdí fún wọn àwọn kẹ́ńbẹ́nù kẹ́ àtàlékùn kẹ́ wọn àìbá àmọ́ àwọn kẹ́ńbẹ́nù yàbá àmúyàkó lórí wọn Rabbana zalamna anfusana wa illam taghfir lana wa tarhamna la nakunanna minal khasirin